ilẹ̀ amẹ́ríkà tó ń bọ̀ yìí tó máa búra fún ìyẹn Donald Trump tó ń bọ̀ yìí tó bá ń bá orílẹ̀-èdè Israel ẹ má jẹ́ kó yẹ lẹ́nu tó ń sọ pé ètò yìí ó máa ń predict ó explain ó jẹ́ láwọn scientific approach pé tí a bá gbọ́ tá a bá lò á orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ so ètò yìí máa prepare mind yìí sẹ́sùn mo fẹ́ kẹ́ ti ní previous knowledge about what is going to happen in the next week nípa pàjùlọ starting from January 2025. twenty five tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa búra fún ààrẹ Donald Trump ojú orílẹ̀-èdè Iran ó máa rí àtàlátà bàbá àlàrúbá ojú àwọn ikọ̀ Hamas ó máa rí àtàlátà bàbá àlàrúbá ojú àwọn ikọ̀ ará Lebanon ìyẹn àwọn ikọ̀ Eh, Hezbollah ó máa rí wàhálà àwọn ẹ̀kọ́ Houthi rebels ó máa rí wàhálà ìdí nìyẹn ló fi sọ fún mi pé láti mú kí àlàáfíà kó jọba ní ẹ̀kọ́ gbogbo Egypt nǹkan kan gbọ́dọ̀ ṣe orílẹ̀-èdè Iran. Johnson ọ̀kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ilẹ̀ Amẹ́ríkà nínú àgbékalẹ̀ ètò ìṣèjọba Donald Trump ìyẹn ààrẹ kẹtàdínláàdọ́ta àti ó ń bọ̀ tí wọ́n abúra fún nílẹ̀ Amẹ́ríkà ó sọ kọ́kọ́kan ó dẹ̀ dẹ́rù bani gbólóhùn tí ọkùnrin sọ yìí ó lè fa wàhálà ó lè fa akitiyan kí ni ohun tí ọkùnrin sọ ìyẹn sẹ́nitọ́ John Thune àlàyé ẹ̀ ni wípé bí ìjókòó lè gbìmọ̀ asòfin ilẹ̀ amẹ́ríkà tí wọ́n wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ wáyé ọmọ ẹgbẹ́ òṣèlú democrat bí wọn ò bá gbé ìgbésẹ̀ láti fi òfin de àjọ international criminal court pé bí wọn ò bá ṣe o tí àwọn bá padà tó máa padà ṣe súnwárìn fún àwọn táwọn padà wọlé gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ tí wọ́n búra fún àwọn tí wọ́n búra fún Donald Trump àwọn máa gbé ìgbésẹ̀ láti rí wípé ilẹ̀ amẹ́ríkà fi òfin de international criminal court lórí ẹ̀sùn wípé wọ́n gbàgbọ́ wípé àbí ìyànjẹ ni ìdájọ́ tí international criminal court tí ó gbé kalẹ̀ nígbà tí ó pa aláṣẹ pé kí wọ́n lọ fi kélé ọba gbé Benjamin Netanyahu àti àwọn adarí iléeṣẹ́ ológun ilẹ̀ Israel kan eléyìí ni mo fi ń kí n káàbọ̀ sórí ètò orí ètò wa òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week abala foreign policy tàbí international relations gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bí a ṣe máa mú wá sí ti gbọ̀nyín politics of the week unexplained ó yẹ láwọn scientific approach kan politics of the week ló máa pìpìà ọkàn yín sílẹ̀ nípa nǹkan tó yẹ ṣe kí ni kó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ìdí rèé tí a fi ń ṣe pàtàkì kí ẹ mọ̀ bí ó ṣe ń lọ náà kí lẹ fẹ́ gbé yẹ̀wò lórí ètò foreign policy tàbí international relations ọjọ́ tòní kókó mẹ́ta la mú àtàdé máa gbìyànjú láti sọ ní pápápá nítorí àkókò tí ò fi bẹ́ẹ̀ àti ò fi bẹ́ẹ̀ sí a máa wo ìgbésẹ̀ tí ìjókòó lẹ́gbìmọ̀ aṣòfin amẹ́ríkà tó ń bọ̀ yìí tí wọ́n máa gbé lábẹ́ ìdarí ààrẹ Donald Trump èkínní nìyẹn nǹkan tó máa gbéyàwó lórí ètò yìí òun náà ni ẹgbẹ́ kan tí a mọ̀ sí American Israel Public Affairs Committee rose wo ni wọ́n pè ní ètò ìdìbò sí iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà tó lọ a máa ṣe kíni a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ nígbà tí a tún máa fojú inú wo US Central Command ìyẹn àgbékalẹ̀ iléeṣẹ́ ológun tí ó wà ní apá ẹkùn Asia àti ẹkùn Middle East àgbékalẹ̀ Central Command ilẹ̀ Amẹ́ríkà yìí onúmọ́kútù ohun tó bá ní ṣe pẹ̀lú security a máa ṣe kí ni a máa gbé yẹ̀wò orúkọ tèmi ni Anthony Adéwálé Adégbáyé tí mo jẹ́ atọ́kùn ètò gẹ́gẹ́ mo ṣe ń sọ fún yín ìjókòó lẹ́gbìmọ̀ aṣòfin ilẹ̀ Amẹ́ríkà tó ń bọ̀ yìí tí wọ́n máa búra fún wọn ti bẹ̀rẹ̀ sí ní threatening ẹgbẹ́ òṣèlú Democrat tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ bá gbàgbé láwọn àkókò kan olùdíje sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà lábẹ́ ẹgbẹ́ òṣèlú republican ìyẹn donald trump adarí ilẹ̀ amẹ́ríkà tẹ́lẹ̀ rí ó fi ẹ̀sùn kan ìṣèjọba joe biden wípé ààrẹ joe biden gangan fún aláàrẹ gan pé ó máa ń wà bí àwọn palestina pé bàbá slow decision making kan kan bẹ́yìn àti pé lọ́pọ̀ gbà joe biden kì í fẹ́ fi àwọn nǹkan jagun sílẹ̀ láti ṣe kíni láti bá orílẹ̀-èdè Israel láti defend their rẹ̀ against àwọn Iranian proxy àwọn bíi ikọ̀ Hamas láti Palestine àwọn bíi ikọ̀ Houthi rebels láti Syria àti Yemen àwọn bíi ikọ̀ Hezbollah láti Lebanon àwọn bíi ikọ̀ Iranian Revolutionary Guard Corps ti ṣe iléeṣẹ́ ológun ilẹ̀ Iran so gbogbo àwọn eléyìí ni wọ́n ń gbógun ti ilẹ̀ Israel ṣùgbọ́n ilẹ̀ Amẹ́ríkà wọ́n báàkì orílẹ̀-èdè Israel nídìí àwọn kọ̀ọ̀kan tàbí nípàpà jùlọ nígbọnú ètò ààbò sọ àwọn nǹkan tó ń ṣe kí ni tó ń ṣẹlẹ̀ náà ìjókòó lè gbìmọ̀ aṣòfin ilẹ̀ amẹ́ríkà tó ń bọ̀ ìyẹn àwọn senate lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú republican wọ́n ti bẹ̀rẹ̀ sí ní threatening ìjọba joe biden wípé kó rí wípé ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí báyìí báyìí láti fi òfin de international criminal court ẹ má gbàgbé wípé international criminal court yìí kò sí ní abẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé nígbà tí ilẹ̀ amẹ́ríkà ò ṣe kí ni ilẹ̀ amẹ́ríkà ò fọwọ́ sí ṣùgbọ́n àgbékalẹ̀ international criminal court àwọn orí ètò tó nǹkan bíi one hundred and twenty-four níye ni wọ́n ṣe àgbékalẹ̀ nígbà tó túmọ̀ sí pé ilẹ̀ amẹ́ríkà ò sí lábẹ́ òfin yẹn ilẹ̀ israel náà ò sí lábẹ́ òfin yẹn nídìí èyí wọn ò lágbára bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀tọ́ láti fi kílé ọba gbé olóòtú ilẹ̀ israel benjamin netanyahu ṣùgbọ́n tí benjamin netanyahu bá gbé ìgbésẹ̀ láti travel tàbí lọ sí ìrìn àjò lọ sáwọn orílẹ̀-èdè one hundred and twenty-four yẹn ó ṣeé ṣe kí wọ́n fi kílé ọba gbé náà ìjókòó lẹ́gìí máa ṣòfin tí wọ́n ń bọ̀ báyìí tán máa ṣe ìbúra fún tiẹ̀ sí sọ wọ́n dẹ̀ ń pariwo wípé kí ìjọba Joe Biden àti Kamala Harris lábẹ́ àṣẹgbẹ́ òṣèlú Democrat wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó ní pé ó ṣe pàtàkì ó ṣe kókó láti fi òfin de International Criminal Court now ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí kí ló máa padà ṣẹlẹ̀ ìyẹn ni kókó àkọ́kọ́ tí a fẹ́ ṣe kíni tí a fẹ́ gbéyẹ̀wò now kókó ẹlẹ́kejì tí a tún fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí lónìí òun náà ni àgbékalẹ̀ ẹgbẹ́ kan eléyìí tí a mọ̀ sí uh, American uh, Israel Public Affairs uh, uh, Committee àgbékalẹ̀ ẹgbẹ́ yìí wọ́n ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ yẹn ní 1950 àgbékalẹ̀ ẹgbẹ́ yìí ní pàtó ni pé láti máa rí pé wọ́n ń ṣiṣẹ́ fún ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè Israel ní gbogbo ní pàápàá jùlọ fún àwọn ìran Júù àgbékalẹ̀ American Israel ẹ̀yìn láti rí wípé ilẹ̀ Israel ìyà ò jẹ ilẹ̀ Israel gbé ẹgbẹ́ abánikọ̀yà abánikọ̀ṣẹ́ ní American Israel public affairs committee torí pé gbogbo ìgbésẹ̀ wọn láti pé Israel ìyà ò jẹ wọ́n gbé ní gbogbo ọ̀nà kókó àkọ́kọ́ tí wọ́n dá wọn sílẹ̀ fún yẹn ní nǹkan bíi ọdún 1950 tẹ́bádẹ́ wò propagandist ni wọ́n wọ́n máa ń takùrédè Palestine ní gbogbo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tuntun wà bẹ́ẹ̀ ni wípé àgbékalẹ̀ ẹgbẹ́ American Israel Public Affairs Committee ni pé láti give support láti fún ilẹ̀ Israel ní backing support in terms of owó in terms of ammunition in terms of everything in terms of support nǹkan tó ṣe àgbékalẹ̀ American Israel Public Affairs Committee fún nìyẹn náà kókó kẹta tó ní wípé àgbékalẹ̀ ẹgbẹ́ ipò sẹ́yìn láti rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní takò orílẹ̀-èdè Palestine torí pé Palestine ilẹ̀ Palestine threat ló jẹ́ sí orílẹ̀-èdè Israel náà àwọn ẹgbẹ́ tó kóra wọn jọ ọ̀pọ̀lọpọ̀ wọn Júù ni wọ́n kéwọn ṣe máa ń sọ fún pé alliance wà láàrin orílẹ̀-èdè Israel àti ilẹ̀ Amẹ́ríkà tọmọ tìyá ní ó kọjá tọmọ tìyá gan pàdípàdé ní orílẹ̀-èdè Israel àti ilẹ̀ Amẹ́ríkà wọn ò lè ṣe kíni wọn ò lè fi ara wọn sílẹ̀ na àgbékalẹ̀ ẹgbẹ́ ní láti máa deal láti máa takù àgbékalẹ̀ ìjọba Palestine ní gbogbo ọ̀nà tí wọ́n ní pé ẹ ṣáà máa takù Palestine àgbékalẹ̀ nǹkan tí ẹgbẹ́ yẹn tó ṣe kíni tí ó wà fún yẹn just láti báàkì orílẹ̀-èdè Israel ní gbogbo ọ̀nà then àgbékalẹ̀ ẹgbẹ́ tó tún jẹ́ kókó karùn-ún òun náà nìyẹn American Israel Public Affairs láti máa support any candidate in respect of age sex ranks or position pé irú yòówù tẹ́niyẹn bá ti wá tó bá ṣàti jẹ́ pé anti-Palestine ni or anti-Hamas ni ẹgbẹ́ tá a mọ̀ sí American Israel Public Affairs uh, uh, Committee yìí wọ́n máa ṣe kí ni wọ́n máa báàkì candidate yẹn so ó jẹ́ kókó bíi kókó míì tí ó tún fi ara hàn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín anti-Palestine ni ni American Israel Public Affairs Committee ẹgbẹ́ kan ni wọ́n tí wọ́n gbé wọn kalẹ̀ láti máa ṣe kí ni láti pé wọ́n jà fún ẹ̀tọ́ orílẹ̀-èdè Israel ní gbogbo ọ̀nà tí ẹ bá dẹ̀ gbàgbé àgbékalẹ̀ ètò ìdìbò sílé iṣẹ́ ààrẹ ilẹ̀ amẹ́ríkà tó kọjá lọ about eighty percent owó tí wọ́n ná bẹ̀ American Israel Public Affairs Committee àwọn ni wọ́n gbé eighty percent of the money ṣẹ́nu ní amẹ́ríkà ìjọba òkè náwó sóṣèlú àwọn èèyàn máa ń dáwó ni ṣùgbọ́n àgbékalẹ̀ ẹgbẹ́ yìí American Israel Public Affairs Committee yìí wọ́n jẹ́ olówó wọ́n ní owó wọ́n dẹ̀ wà within American politics it's all about who is who that matter most within America within American politics or Israeli politics tẹ́lẹ̀ sọ̀rọ̀ nípa òṣèlú nílẹ̀ America àti ilẹ̀ Israel àgbékalẹ̀gbẹ́ ìyẹn American Israel Public Affairs Committee yìí ni pé just kàkàṣà báàkì orílẹ̀ Israel kàkàṣà báàkì ilẹ̀ America so nǹkan tí wọ́n ṣe àgbékalẹ̀ fún yẹn ẹgbẹ́ tí mo ń sọ yìí wọ́n ní agbára mo sọ fún pé wíìsù ni wọn àwọn tí wọ́n ní agbára àwọn tí wọ́n ní fọ̀n tí wọ́n ní èékánná wọ́n ní agbára láti influence ìjókòó lè gbìmọ̀ aṣòfin ilẹ̀ amẹ́ríkà bóyá house of eh, america torí pé àwọn pípù yìí àwọn american history public affairs committee ni wípé wọ́n máa influence decision wọ́n máa ń tiwọ́ bọ ọpọlọ ìjókòó lẹ́gbìmọ̀ asòfin ilẹ̀ amẹ́ríkà fún àpẹẹrẹ ní àsìkò kan nígbà tí adarí ilẹ̀ amẹ́ríkà tó wà lórí àlééfà báyìí ìyẹn ààrẹ joe biden tí ó kọ̀ tí ò fẹ́ fi àwọn kan jagun ṣọwọ́ sí ilẹ̀ israel láti fi takò àwọn ikọ̀ hamas láti fi takò àwọn ikọ̀ outrage rebels àwọn ikọ̀ hezbollah láti lebanon àti iléeṣẹ́ ológun ilẹ̀ iran ìyẹn iranian revolutionary guard corps now ìjókòó yìí àwọn committee American History Public Affairs Committee yìí àwọn ni wọ́n influence decision ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà ní pàápàá jùlọ ilé ìgbìmọ̀ aṣojú ìṣòfin ilẹ̀ Amẹ́ríkà yẹn àwọn ni wọ́n sọ fún wọn torí pé most of the reps and the senators tí wọ́n wà ní ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Amẹ́ríkà àwọn èèyàn tí ẹgbẹ́ yìí ṣiṣẹ́ fún láti dórí àléfà ní ṣòkan tí wọ́n bá fẹ́ ní ìjókòó lẹ́gbìmọ̀ aṣòfin ilẹ̀ amẹ́ríkà aṣojú ṣòfin àti aṣòfin àgbà máṣe ẹ má dẹ̀ gbàgbé ààrẹ tó gbígbà orókè ní ètò ìdìbò síléṣẹ́ ilẹ̀ amẹ́ríkà tí ó wà lórí àléfà báyìí tí wọ́n búra tó máa búra fún ní ah, January twenty twenty five American Israel Public Affairs Committee àwọn ni wọ́n sanwó ẹ̀ àwọn ni wọ́n finance ẹ̀ àwọn ni wọ́n ṣàgbékalẹ̀ ètò ìdìbò ẹ̀ àwọn ni wọ́n ni wọ́n ni wọ́n mógútó ìpolongo ètò ìdìbò àwọn ni wọ́n gbé owó sílẹ̀ ẹgbẹ́ yìí mo ní ẹ̀ sọ fún mi pé àwọn tó ní owó àwọn tó mọ̀ wú ìṣú àwọn tí wọ́n ní tó ní fún tí wọ́n ní ìkànnà ló ṣe àgbékalẹ̀ gbẹ̀yẹn so kò sí nǹkan tí American history, Public Affairs Committee tí wọ́n nawọ́ sí ní Amẹ́ríkà tí ọwọ́ wọn kò torí pé àwọn ni wọ́n ń ṣèjọba ọmọ wọn ló wà nílé ìgbìmọ̀ asòfin most of the governors àwọn ló ní wọn most of the senators àwọn ló ní wọn most of the eh, eh, eh, house of assembly àwọn ló ní wọn ààrẹ àwọn ló ní wọn àwọn ministers bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n strong gan so nǹkan tó máa fẹ́ ni wọ́n máa ni wọ́n máa ṣe and ẹgbẹ́ yìí ṣíàfù donors ni wọ́n wọ́n máa ń fún yàn lọ́wọ́ afúnijẹ bùdàrù ni bùjẹ bùdàrù ni wọ́n wọ́n ní owó yẹn torí pé àgbékalẹ̀ wọn ni pé láti pé wọ́n protect interest orílẹ̀-èdè Israel náà orílẹ̀-èdè Israel yìí mo sọ fún yín pé wọ́n ti lọ tá nípa science àti technology science and technology ìmọ̀ ìjìnlẹ̀ iṣẹ́ ẹ̀rọ orílẹ̀-èdè Israel ti lọ so wọn ò dẹ̀ fi kí nǹkan kan kó ṣe orílẹ̀-èdè Israel so tẹ bá rí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tó ń bọ̀ yìí tán máa búra fún ìyẹn ah, Donald Trump tó ń bọ̀ yìí tó bá ń bá kí orílẹ̀-èdè Israel ẹ má jẹ́ kó yẹ ẹlẹ́nu tó ń sọ pé ètò yìí ó máa ń predict On ń explain ó jẹ́ láwọn scientific approach pé tí a bá gbọ́ tá a bá lò àrùn orílẹ̀-èdè nàìjíríà lọ́sọ ètò yìí máa prepare mind yìí sẹ́sùn mo fẹ́ kẹ́ ti ní previous knowledge about what is going to happen in the next week nípa jùlọ starting from january twenty twenty five tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa búra fún ààrẹ donald trump ojú orílẹ̀-èdè iran ó máa rí àtàlátà bàbá àlàrúbá ojú àwọn ikọ̀ hamas ó máa rí àtàlátà bàbá àlàrúbá ojú àwọn ikọ̀ ará lebanon ìyẹn àwọn ikọ̀ Eh, Hezbollah ó máa rí wàhálà àwọn ẹ̀kọ́ Houthi rebels ó máa rí wàhálà ìdí nìyẹn ló fi sọ fún mi pé láti mú kí àlàáfíà kó jọba ní ẹ̀kọ́ gbogbo méjì nǹkan kan gbọ́dọ̀ ṣe orílẹ̀-èdè Iran nǹkan kan gbọ́dọ̀ ṣe orílẹ̀-èdè Iran torí pé Iran ló ń ló ń sponsor wọn Iran ló ń fún wọn lówó ló ń fún wọn ní weapon náà tí Donald Trump ti torí àlééfà báyìí Donald Trump fún alára rẹ̀ ìbẹ̀rù ni fún rẹ̀ ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n realize wípé Júù ni òun búra fún tó ti torí àlééfà ẹgbà ẹni lọ́kàn wípé ti orílẹ̀-èdè Israel ló máa ṣe nídìí èyí kí orílẹ̀-èdè Iran àti àwọn ikọ̀ Iranian tentacles yẹn kí wọ́n wà very very careful torí pé Donald Trump tó ń bọ̀ yìí ó máa gbéná lé wọn ni torí pé ọmọ ilẹ̀ Israel ẹ̀tọ́ interest interest in Palestine ló jẹ Donald Trump lógún so ó dẹ̀ ready láti ṣe anything ó ready láti ná billions of dollars láti pé ó protect lives and the properties of the Israeli. so ẹ kàn ní lọ́kàn mẹ́yẹn pé tí Trump bá ti dórí àléfà o ilẹ̀ Iran wọ́n máa wọ̀ sí ni náà ìgbà wọn ti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò yẹn tó ti lọ ẹ máa rí i pé ìjọba ilẹ̀ Iran wọ́n ṣe kí ni ọwọ́ wọn wálẹ̀ wọ́n sóbà tó ló mọ̀ pé ẹni tó wà lórí àléfọ ẹgbẹ́ òṣèlú republican ogun níṣẹ́ wọn níjẹ́ ẹ̀ máa ní pé gbogbo galegale gbogbo bí ilẹ̀ Iran ṣe ń flex muscle níbi ju ìtàn pé àwọn làwọn lọ̀gá àwọn lọ̀gá àwọn nígbà àwọn làwo ilẹ̀ Iran wọ́n sinmi wọ̀ ẹ̀ mọ́dẹ̀ gbàgbé pé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Israel wọ́n ṣe ìkọlù sí orílẹ̀-èdè Iran gbogbo àwọn ibi tí wọ́n ti ń strike gbogbo tí wọ́n ti ń ṣe weapon wọ́n strike ẹ̀ ibi tí wọ́n ti ń launch attack wọ́n strike ẹ̀ ibi táwọn plane wọn wà wọ́n strike ẹ̀ gbogbo ohun tó ti lè attack ilẹ̀ Israel ní ilẹ̀ Israel wọ́n ṣe kí ni ilẹ̀ Israel attack wọn wọ́n bombard wọ́n dáná bò wọ́n wọ́n lè ṣe kí ni gbogbo àwọn nǹkan jagun wọn tí wọ́n lè lò láti máa fi yin rọ́kẹ̀tì sí ilẹ̀ Israel wọ́n bà àwọn nǹkan yẹn jẹ́ so ìdí nìyẹn tí ọwọ́ Israel fi ṣe bí ẹni ga ju tiwọn lọ nígbà tí ọwọ́ Iran ti wọlé tó rọ́mọ̀ pé ilẹ̀ Israel wọ́n ti lọ ṣe a ti kárí àwọn strategic attack kan sínú orílẹ̀-èdè Iran ṣùgbọ́n ilẹ̀ Israel ilẹ̀ Amẹ́ríkà kìlọ̀ fún wọn pé kán má ṣe ìkọlù sí ibi tí wọ́n ti ń pèsè nuclear weapon wọn kán má ṣe ìkọlù sí dẹ̀ kán má ṣe ìkọlù sí iléeṣẹ́ elépo orílẹ̀-èdè Iran torí pé epo nílẹ̀ Iran fi ń lè oní major exporting goods so iléeṣẹ́ ológun ilẹ̀ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Israel wọn ò ṣe ìkọlù sí iléeṣẹ́ epo àti ibi tí wọ́n ti ń ṣe nuclear ṣùgbọ́n gbogbo wọn ti ń launch attack gbogbo ẹ̀ lọ ṣe kí ni gbogbo ẹ̀ ni wọ́n bombard náà mo ń sọ fún yín nípa American Israel Public Affairs Committee owó tí wọ́n ti gbé kalẹ̀ owó tí Israel ti rí láti nǹkan bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó ti lé nǹkan bí one hundred and fifty billion US dollars sí ẹgbẹ́ American Israel Public Affairs Committee tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti raise fún interest interest Israel ni wọ́n ń lò ní orílẹ̀-èdè Israel lẹ́yìn tó ń tọ́kùn sí pé most of the Republican candidates nílẹ̀ America ẹgbẹ́ yìí ló ṣe kíni ẹgbẹ́ yìí òun ló finance wọn and predominantly àwọn tó pọ̀ jù ní ẹgbẹ́ yẹn àwọn ọmọ orílẹ̀ Israel mẹ́gbàá pé àwọn orílẹ̀ Israel wọ́n pọ̀ ní Amẹ́ríkà gidigidi ibẹ̀ náà fẹ́ẹ́ pọ̀ sí jùlọ lágbàáyé Israel àwọn ọmọ Israeli wọ́n pọ̀ ní ilẹ̀ Amẹ́ríkà so interest ilẹ̀ Israel àti Amẹ́ríkà ó ó wọnú ara gan ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n so ẹnikẹ́ni olùṣèkínni ẹnikẹ́ni ò lè rí àárín wọn àwọn pípọ̀ yìí conservative ni wọ́n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò ìdìbò sílé iṣẹ́ ilẹ̀ amẹ́ríkà tó lọ yìí twenty twenty four yìí àwọn ló gbé owó ẹ̀ kalẹ̀ wọ́n ná owó sọ́mọ́nà àti mọ̀ wípé anti-palestine yẹn wọ́n máa support yẹ wọ́n sọ pé anti-palestine yẹn wọ́n á gbé owó sílẹ̀ fún ẹ wọ́n á ṣe evidence wọ́n ń ṣe kínní yìí wọ́n fi ń finance àwọn ẹgbẹ́ òṣèlú tó mọ̀ pé ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ israel nílò àwọn candidate nínú ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ Israel ló influence wọn ní pàápàá jùlọ àwọn senators wọn àti ìjókòólégìmọ̀ aṣojúṣòfin wọn so ìdí nìyẹn tí ẹ fi rí ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n fi gba ọ̀rọ̀ yìí kan rí ẹ má dàgbàgbé ilẹ̀ Amẹ́ríkà yarí against ìdájọ́ International Criminal Court tó sọ pé kí wọ́n lọ fi kélé ọba gbé Benjamin Netanyahu pẹ̀lú àlàyé pé Benjamin Netanyahu ó ní ẹ̀tọ́ ó dẹ̀ ní right láti defend the territory láti defend the orílẹ̀-èdè àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ so ibi tí ìyẹn ṣe kí ni tí ó dúró sí nìyẹn ìyẹn American Israel Public Affairs Committee àgbékalẹ̀ ẹgbẹ́ kan tó jẹ́ pé wọ́n ní owó wọ́n dẹ̀ connect wọ́n mọ̀yàn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ yẹn Israel àti ilẹ̀ America fún ló wà fún láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Israel now gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ a ti sọ kókó méjì lórí foreign policy tàbí international relations lọ́jọ́ tòní a ti sọ̀rọ̀ nípa incoming senate ìyẹn ìjókòó lè gbìmọ̀ asòfin ilẹ̀ amẹ́ríkà tí ó ń bọ̀ nígbà tí Johnson tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì ìjókòó lè gbìmọ̀ asòfin ilẹ̀ amẹ́ríkà tó wà báyìí pé òfin de international criminal court eléyìí tó jẹ́ pé àgbékalẹ̀ ẹgbẹ́ yẹn kò sí london united nations ICC international criminal court ó dá dúró ní ó lè pàṣẹ ó lè gbé ìdájọ́ kalẹ̀ ó lè gbé yẹn lọ sílé ẹjọ́ ṣùgbọ́n kò ní agbára láti ṣe kíni láti execute àwọn àṣẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti sọ̀rọ̀ pé ẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹgbẹ́ kan tí a mọ̀ sí American History Public Affairs Committee tó yẹ pé ẹgbẹ́ yẹn wọ́n gbé wọn kalẹ̀ láti ṣe kíni láti protect the interest ti orílẹ̀-èdè Israel nínú ilẹ̀ Amẹ́ríkà ni àti káàkiri gbọ́n ìran àgbàlá yẹn ṣùgbọ́n ní pàápàá jùlọ láti dáàbò bo ilẹ̀ Amẹ́ríkà bẹ̀rẹ̀ láti ilẹ̀ Amẹ́ríkà lọ sọ ìdí nìyẹn tí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Amẹ́ríkà aṣojúṣòfin àti aṣòfin àgbà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ń báàkì ilẹ̀ Israel tí ààrẹ fi ń báàkì nígbà tó yẹ pé àwọn olóṣiṣẹ́ fún ààrẹ tó wà lórí àlééfà ní pàápàá jùlọ ààrẹ tó ń bọ̀ sórí àlééfà ń sìn tá a mọ̀ sí Donald Trump ẹ̀dẹ́kadà ẹ̀dọ́nà ẹ jẹ́ ká tún wo ìgbésẹ̀ míì kí ẹ lè mọ̀ bí ilẹ̀ amẹ́ríkà ṣe ní agbára tó ta máa ń sọ̀rọ̀ nípa pé orílẹ̀-èdè ní agbára torí pé àwọn orílẹ̀-èdè márùn-ún kan wà lágbàáyé tó yẹ pé àwọn ẹni super powers arí ilẹ̀ Russia àwọn ló ní nǹkan jagun tó yẹ pé nuclear weapon àwọn ló ní jù followed by ilẹ̀ America followed by China followed by eh, United Kingdom followed by China àti France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ilẹ̀ Israel lọ sí Pakistan lọ sí India lọ sí North Korea ìyẹn àwọn orílẹ̀-èdè mẹ́sàn àkọ́kọ́ tó lágbára jùlọ ní àgbáyé náà ẹ jẹ́ kí a wo US Central Command torí pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Israel wọ́n rí ẹ̀pọ̀n ògè méjì gẹ́gẹ́ bí wà pé ibẹ̀ ni àwọn ọ̀tá jù pọ̀ sí jùlọ tẹ́gbàdẹ́gbàgbẹ́ ní gbogbo àwọn orílẹ̀-èdè tó wà ní ẹkùn Middle East ní orílẹ̀-èdè Israel nìkan orílẹ̀-èdè tó yẹ pé wọ́n dá yàtọ̀ ní àárín wọn torí pé ẹ̀sìn Júù ni wọ́n ń ṣe nínú orílẹ̀-èdè Israel Judaism tí wọ́n ń ṣe kíni ni wọ́n ń practice bẹ́ẹ̀ náà ni àwọn kan náà ní ẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n ilẹ̀ Amẹ́ríkà wọ́n wá gbogbo ọ̀nà láti kí wọ́n dáàbò bo orílẹ̀-èdè Israel ní gbogbo ọ̀nà Amẹ́ríkà dẹ̀ náà bítíbitì owó so ìdí nìyẹn tí ilẹ̀ Amẹ́ríkà fi gbé ìjẹra fọ́ super carrier lọ sí ẹkùn agbègbè Middle East nígbà kan ìyẹn gerald ford super carrier yẹn ẹ máa rí tá máa display yẹn láìpẹ́ àwọn gerald ford super carrier ní ọkọ̀ ojú omi tó yẹ pé ẹ lè kó bọ́mbà jẹ tó wọ bíi eighty àti drones àti helicopter tó tó nǹkan bíi eighty ó lè gbéra lórí ẹ̀ ó lè gbéra ó lè bà sórí ẹ̀ so ìdí nìyẹn tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi gbé lọ sí ẹ̀kọ́ gbé middle east láti ṣe kíni láti pé wọ́n protect interest ti orílẹ̀ israel torí pé any attack ti orílẹ̀ israel ti orílẹ̀ iran bá fẹ́ carry tàbí kọ outing rebels láti yemen àti syria àti kọ hezbollah láti lebanon láti orí ọkọ̀ ojú ilẹ̀ amẹ́ríkà yẹn ìyẹn us eh, gerald ford super carrier ilẹ̀ amẹ́ríkà lè lọ́ntà ó lè lọ́nkì counter attack láti ṣe kíni láti block gbogbo àwọn ammunition tí wọ́n gbé náà gẹ́gẹ́ mo sọ fún yín us central command yẹn tí wọ́n ti gbé wá sí ẹkùn agbègbè middle east nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè middle east yẹn àwọn bíi twenty countries ní iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà yẹn ló cover twenty countries láti middle east UN Central Command ó cover Central Asia ó cover uh, South Asia àti àwọn strategic water ways káàkiri ẹ̀ka gbogbo yẹn torí pé ilẹ̀ Amẹ́ríkà wọ́n ń wá láti rí pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn ọmọlẹ́dẹ̀ Amẹ́ríkà tí wọ́n wà ní Middle East àti pé ààbò dájú fún àwọn ọmọlẹ́dẹ̀ Israel tó wà ní Middle East àti pé ààbò dájú fún ilẹ̀ Amẹ́ríkà so ìdí nìyẹn tí US Central Command fi wà wọ́n mọ̀ mọ́ gbé lọ síbẹ̀ yẹn ni láti ṣe kíni láti máa gbéná wojú àwọn ikọ̀ extremist ti ilẹ̀ Amẹ́ríkà rí gẹ́gẹ́ bíi terrorist tó jẹ́ pé ẹlẹ́sìn ni àwọn people yẹn náà tá a bá ní ká wò kí ni mission UN Central Command ní orí omi central mi ní ní ẹ̀kọ́ àgbègbè middle east yẹn òun náà ní láti direct military operation iléeṣẹ́ ológun orílẹ̀ amẹ́ríkà láti carry attack láti rí pé wọ́n monitor láti rí pé wọ́n monitor àwọn ọ̀tá tó wà ní ẹkùn agbègbè uh, middle east dẹ́ láti rí pé ilẹ̀ amẹ́ríkà ó dáàbò bo àwọn allies yẹn àwọn allies ilẹ̀ amẹ́ríkà tí wọ́n wà ní middle ìdí nìyẹn tí wọ́n fi gbé us central command lọ síbẹ̀ láti ṣe kíni láti dáàbò bo àwọn allies ilẹ̀ amẹ́ríkà àti pé wọ́n tún gbé lọ síbẹ̀ láti pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tí wọ́n wà ní ẹkùn agbègbè middle east dẹ́ agbékalẹ̀ US Central Command yẹn ni pé ó ń jà fún interest ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí wọ́n sọ fún pé international politics or foreign policy or foreign affairs àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ní ṣe pẹ̀lú interest orílẹ̀-èdè kọ̀ọ̀kan ó lè jẹ́ personal interest ó lè jẹ́ national interest but most time interest ilẹ̀ America national interest ni pé interest ilẹ̀ America ni pé láti dáàbò bo ilẹ̀ Israel àti àwọn citizens àti àwọn property ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹkùn agbègbè àmì jùsẹ̀ mẹ́gbàgbé láàrin ọdún 2015 ni wọ́n ṣe àgbékalẹ̀ kínní yẹn ní pàápàá jùlọ wọ́n lò fún ilẹ̀ Iraq àti irúdi Afghanistan ní pàápàá jùlọ nígbà tí ilẹ̀ Amẹ́ríkà tó ń wá Osama bin Laden tọ́jà ní nǹkan bí over two trillion dollars ní ilẹ̀ Amẹ́ríkà náà kó tó di pé ọwọ́ tẹ Osama bin Laden àdẹ̀wò ìtúnà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa ní Iraq gbà yẹn náà orílẹ̀-èdè Iran ti di threat fún ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti di threat fún ilẹ̀ yìí threat so ìdí nìyẹn tí Central Command fi wà ní Middle East láti pé wọ́n mọ́nítọ̀ orílẹ̀-èdè Iran àti àwọn Iranian eh, proxy náà láwọn àmì tí ilẹ̀ Amẹ́ríkà tó ní bẹ́ẹ̀sì sí lára ẹ̀ láti orílẹ̀-èdè Kuwait orílẹ̀-èdè Bahrain Qatar wọ́n ní ní Oman United Arab Emirates wọ́n ní ní Jordan wọ́n jẹ̀dí ní Saudi Arabia wọ́n máa sọ fún yín pé Saudi Arabia bó ṣe wà yín ilẹ̀ Amẹ́ríkà ló build the defensive line ti orílẹ̀-èdè Saudi Arabia lóní Saudi Arabia ò lè sọ pé tilẹ̀ Amẹ́ríkà báwọ̀ torí pé àwọn orílẹ̀-èdè Iran yìí ló lo ikọ̀ àwọn ikọ̀ Houthi rebels láti máa fi ṣe ìkọlù alágbára sí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè Saudi Arabia so ìdí nìyẹn tí Saudi Arabia fi pe ilẹ̀ Amẹ́ríkà wá láti wá báàkì láti wá sọpọ́tì iléeṣẹ́ ológun ẹ̀ láti wá ṣe àgbékalẹ̀ ojú kó àwọn ọmọ ológun tó pọ̀ ní ẹ̀kọ́ gbẹmí jù sórí pé interest ilẹ̀ Amẹ́ríkà ní láti dáàbò bo orílẹ̀-èdè Ah, Saudi Arabia tó pé Saudi Arabia ó ń ta epo fún orílẹ̀-èdè Amẹ́ríkà Amẹ́ríkà náà ṣe kíni Amẹ́ríkà náà fún ní wẹ́pọ̀n tí wọ́n jọ interchange kíni yẹn lára wọn Amẹ́ríkà fún ní wẹ́pọ̀n Amẹ́ríkà dẹ̀ ń orílẹ̀-èdè Saudi Arabia tó yẹ kó fojú wípé orílẹ̀-èdè Saudi Arabia àti orílẹ̀-èdè Iran ọ̀tá ni wọ́n wọn ìbára wọn ṣe é pọ̀ torí pé ẹ̀sìn wọn ṣe gba ẹ̀sìn ó ṣe kíni ó yàtọ̀ sí ara wọn ibi tí a sọ́jọ́ lè ní ìrè bóyá tó bá tún di lọ́la a tún máa tẹ̀síwájú nígbà tí a tún tẹ̀síwájú láti jẹ́ kí ìyẹn ara lékè ní àǹfààní láti mọ̀ nípa US Central Command ní orílẹ̀-èdè ní ẹkùn ògèmídù ilé tó ń tọkùn sí pé orílẹ̀-èdè Iran wọn gbọ́dọ̀ sọ pé àwọn fẹ́ bá orílẹ̀-èdè Israel jà ọ̀kan àwọn fẹ́ lo nǹkan jagun olóró alágbára torí mọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà wọn máa bòǹbàdì ilẹ̀ Iran tí ilẹ̀ Amẹ́ríkà wá dẹ̀ bòǹbàdì orílẹ̀-èdè Iran ilẹ̀ Russia àti ilẹ̀ China àti ilẹ̀ North Korea àwọn náà máa sọ̀pọ́tì orílẹ̀-èdè Iran so ó ṣe kí ni ó ṣe ṣe kó di ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta so ìdíre ẹ jẹ́ ká máa wo ìgbésẹ̀ tí adarí ilẹ̀ Amẹ́ríkà tó ń bọ̀ yìí tó máa gbé bó ti jẹ́ pé mo fẹ́ kẹ́ ní previous knowledge Donald Trump ó máa máa báàkì orílẹ̀-èdè Israel nǹkan tí orílẹ̀-èdè Israel bá dẹ̀ ṣe tí ìdúró tó bá ti débẹ̀ àṣegbé ni irú ẹ̀ nìkan tó ń ṣẹlẹ̀ ńsìn àdéhùn àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ rìn wọ́n ti lé ní nǹkan bíi forty four forty six thousand àwọn èèyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ogun yẹn tí wọ́n ti bá yín lọ ṣùgbọ́n Donald Trump ń sọ wípé tí òun bá wà lórí àlééfà ní àsìkò Donald Trump ni pé ogun tí ilẹ̀ Russia àti ilẹ̀ Ukraine jà yẹn wọn ò níjà torí pé ilẹ̀ ìjọba Donald Trump ó interest ó personal interest fún ààrẹ ilẹ̀ Russia ìyẹn Vladimir Putin ṣùgbọ́n tó bá ti dórí àlééfà à ń sìn starting from next year twenty twenty five January ó ṣeé ṣe kí ogun tó wà láàrin orílẹ̀-èdè Russia àti ilẹ̀ Ukraine kó dáwọ́ dúró ṣùgbọ́n ogun tó wà láàrin orílẹ̀-èdè Israel àti àwọn ẹ̀kọ́ Palestine àti àwọn Iranian proxy or tentacles yẹn ó fojú hàn pé ó ṣeé ṣe kó má parí bọ̀ torí pé ti orílẹ̀-èdè Israel ni ààrẹ Donald Trump ló máa ṣe tó ẹ̀yin aráalé níbi náà ti máa dáhùn dúró lórí ètò yín ètò wa òṣèlú lọ́sẹ̀ yìí politics of the week abala foreign policy tàbí international relations lórúkọ olóòtú ètò yìí òun náà ni ọlákúnlé fásùgbà orúkọ tèmi ni Anthony adéwálé adégbáyé ẹ kàn sí ojú òpó ìtàkùn youtube kí ẹ béèrè fún yorùbá gidi tv ẹ máa bá wa subscribe ẹ bá wa like ẹ kí ẹ tún kí ẹ tún bá wa share àwọn ètò wa títí gbà míì tí a tún máa pàdé akínlẹ̀ kan sí o ire o èwe ń jẹ́ èèbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wà wọn tọ́lọ́run fi àṣírí ewé àtẹgbòlé lọ́wọ́. oea herbs and shrub spices ni wọ́n ń jẹ́. iléeṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀. tí yóò dùn lò fún gbogbo èèyàn. láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn. tí ń bá ní jàlágò ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ̀dọ̀ wọn ló ń rẹ̀rìn ayọ̀ dúpẹ́ báyìí o. oea herbs and shrub spices ni yóò fi wí àtẹg oògùn ìṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn oea herbs and shrub spices olú iléeṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five zero four nine one one six nine oea herbs and shrub spices. Ah, ọlọ́run ló ń fún wa ṣe.